ولوط المرام عن أدلة الأحكام كتاب الجنائز وعن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال كسر عون الميت كتسره حيا رواه أبو داود باثنان على شرط رسل قال ابن ماجه من حق بن سلمة رضي الله عنها في الإثم وعن سعد بن أبي وقاص قال الحيل للاحدى وانصبوا علي اللبن نصفا كما صنع برسول الله صلى الله عليه وسلم رواه مسلم وللبيهقي عن جابر رضي الله عنه نحن وكان ورفع قوله عن تعرض ابن حبان والمسلم عنه رضي الله عنه نهى رسول الله صلى الله عليه وسلم أن يجسس القبر وأن يقعد عليه وأن يبنى عليه وعن عامر بن ربيعة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى على عثمان طبعان وأتى القبر فحكى عليه ثلاث حكيات وهو قائم رواه الدار قطني وعن عثمان رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه وقال استغفروا لأخيكم ألف لو تثبتي فإنه الآن يسأل أو أصعب داود وصححه الحاكم أيام انطلاق الحمد لله إله الأولين والآخرين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى الآل والصحب وعلينا أجمعين وبعد أقول لكم ولو ọba jọ rọrùn fún wa láti máa bá ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì lọ gẹ́gẹ́ bí àlàyé èyí tá ń se lọ́wọ́ lórí ọ̀rọ̀ bí a se máa ń sin òkú àwọn ojúṣe wa ta gbọ́dọ̀ se kókú tọ́jú òkú mùsùlùmí

ẹlòmíì ti fi jàmàlà ọ̀ràn tí máa ń jọ́sà ti kọ́ náà ló ti lọ ó ti délé báyìí ó gbàgbé ẹ̀ ni. bàbá gbọ́dọ̀ sínú sàárẹ̀ àwọn tí ó gbé síbẹ̀ kọ̀ọ̀kan wọ́n tọ́ wà ń ta o kò sí kíni kọ̀ọ̀kan wọ́n tọ́ wà ń ta o. ẹni kan máa ń mọ̀ ọ́n sọ́gbọ̀n wọ́n ń pariwo ó lọ bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wọ́n tọ́ wà ń ta o ìyẹn ni pé ìwọ́n tọ́ wà ń ta sí mo sọ ni pé kọ̀ọ̀kan wọ́n tó gbókù sínú sàárè òtó ojú tó ń wòrán ìwọ́n tọ́ bá wòrán là ń sọ. lónìí hadithi ìyàwó aisha rọ́dí aláwọ̀ta ara àníhà òun ni a máa ṣàlàyé kí ni ìyàwó sọ ọmọ kékeré yẹn ọmọ kékeré lọ́hùn yọrọ gbé lọ́hùn. أن رسول الله صلى الله عليه وسلم قال يا عائشة زكي anabu wa muhammad sallallahu alaihi wa sallam ó sọ báyìí pé. kásìrò azmi mayeti kàkásìrì ìhàyà. rún eegun òkú hmm, eegun òkú kàkàsíríhé ọ̀dà gẹ́gẹ́ bíi pé kárùn-ún nígbà tó ń bẹ láyé náà ni ẹ̀gbọ́ kéèyàn orún eegun òkú kárùn-ún ká fi nǹkan fọ àbí kan àbí ṣẹ́ àbí ká ní lára lọ́nà kan ó dàbí ìgbà tá a ní òkú yẹn lára nígbà tí ń bẹ ní kíni láyé mi. gbogbo agbáde sí. rọ̀wáwọ̀ abúdáwò ti ìsinádi aláṣáàfẹ́ mọ́sílẹ̀. alìmáàmù abúdáwò àwọn ni wọ́n gba àdìsí yìí wá wọ́n sì gbà wá lérí.

anabi sọ pé kárùn ogun èkú kọ́dà ẹgbẹ́ bíi pé kárùn ogun rẹ̀ nígbà tí bẹ láàyè náà ni àwọn wá sàlẹ̀ gbogbo kí ni fìlì ìfìlì àmọ́ níbi ẹ̀sẹ̀ ni o níbi kí wọ́n pè é níbi ẹ̀sẹ̀ ìtumọ̀ eléyìí ni pé téèyàn bá ń bẹ láyé tí ò tí ì kú wọn bá kàn wò pé ẹ̀ ń jà. oni maa kɛ ka daanu maa ze gini maa kɛ ka daanu tɔ dɛsɛ bɛɛ na tɔ ze gini tɔ kan lɔwɔ bọya o maama ni a b'o mistik, se mistake o wa kan lɔwɔ daanu ninu ɛsini wa òun ni pé ɛbɛ ɔnà o kí n bɔ ìmọ̀mọ̀ ah, ni mẹ́sẹ̀kì ni wọ́n gbàgbé ni ó ti àmóbí ń seré ni sakara lásán ni ó ti àní gbà àkọ́kọ́ ni pé o ti dẹ́sẹ̀ ó ti gíní ẹ̀kejì wá ni pé àgbẹ̀sán á kan wọ̀ náà lọ́wọ́ tiẹ̀ padà kẹ́ ẹ̀jọ̀ dá lápá kan. ọ̀gbọ́ ọ̀kan lọ́wọ́ níbi rà àbọ̀ ọ̀kan mìíràn ó ti àkànwọ̀ náà padà kẹjọdà lápá kan ẹjọ gbé apá yín lọ sí kíni gbòógì àbọ̀dà bàbá tọpátọpá olùkọ́ àgbọ̀ báyìí tó bá já sí pé ní ọgẹ́ lájẹ̀bọ́ ni àgẹ́gẹ́ òye tí kò sí sọ padà mọ́ àgé tiẹ̀ náà ní àgé bọ́ ọ̀gbọ́ ṣùgbọ́n ọlọ́kan lápá oṣù kan àmọ́ tí ẹ̀ bá ṣe ọba tarí ẹ̀ apá rẹ̀ bá ṣe kíni ọ̀dẹ́ṣẹ̀ àátún wá ṣe kíni ọmọ mọ́ ọ̀tarí ẹ̀ ṣubú ṣubú ọ̀dẹ́ṣẹ̀ àátún wá gbẹ̀sán padà. bẹ́ẹ̀ náà ni tọ́ba káyàn lọ́mọ ẹ̀ka àbọ̀ kan lẹ́sẹ̀ àbọ̀ ọ̀rẹ́ létí ọ̀rẹ́ létí ẹ̀ka àwọn yẹn máa ń jáde bẹ́ẹ̀ mọ́ ààrẹ létí tọ́ba rẹ létí náà ní nínú ẹ̀sìn ni pé ọ̀dẹ́sẹ̀ á sì gé ti tiẹ̀ náà ẹ̀ẹ́jọ̀dẹ létí kan ni àbó tiẹ̀ wó pé ike ni mú. màá gé ọ nímú dànù ike ọba gbé yùtí ọba sa nímú dànù ìmú yẹn náà gbogbo ntị èèyàn bá bàjẹ́ lára ọmọ nìyẹn ti ń bẹ láyé tó jẹ́ pé tí ọ̀rọ̀ nù láti gbẹ̀sán ni bíi mọ́tì tó bíbà bíbà ẹsẹ̀ alérò rẹ̀ ní tẹ̀sán rọrùn láti gbà wọ́n sì kẹ́ni a máa gbẹ̀sán. àmọ́kálá ogún onígbò ni ó ti yé ó ti kẹ́ni ọwọ́ ọ̀pọ̀ àbá òní máa fún ẹ nígbò máa gún ẹ nígbò ní dídí ìjókòó mọ́ ọba gbélé lóòótọ́. kò bá rí ti jòkó mọ́ lóòótọ́ o ó jòkó ti nù lé ó dé wà sí gan kò lè jòkó. ó ti yé irú tó ṣe yìí o ti dẹ́sẹ̀ àmọ́ sáà gbẹ̀sán àbá ànígbẹ̀sán ànígbẹ̀sán ìdí tí ò ní jẹ́ àgbẹ̀sán ni pé. ìwọ gbégbò fún nídìí kọ́rọ́nù láti mọ dédé sáìsì ibi tí gò yẹn wọlé dé láàrin ó ti yé bóyá dìjẹ́ ló fún un ó ti yé bóyá ó sì wọnú lọ lọ́hùn lọ́hùn ni a lè rọrùn kárẹ̀sán yẹn gbà ìsìláàmù ò dẹ̀ fábòsì kò sí kí ni ẹjọ́ ah, eh, ìsìláàmù dáa ọ̀bá bò sí ìsìláàmù wá gbé ìtàn kalẹ̀ fún yìí ó wá ní tó ṣe ni pé wàá san díyà wá sí kí ni o ti lẹ́sẹ̀ o wà tó wá sí kí ni wàá san díyà gbogbo àwọn nǹkan yìí tá à ń sọ yìí tọ́ bá súnmọ́ ọmọ òní lẹ́sẹ̀ àmọ́ ọ̀sẹ̀ díyà mọ́tọ́ bá máa mọ́ ọ lẹ́sẹ̀ ọ dẹ̀ tó ṣe gíní yorùbá gbọ́ yìí àmọ́ tó bá jẹ́ kókò ló ṣe báyìí fún kálòkù ló ṣe gíní òun ló wọ pé ah, rahimi ọlọ àkójúkú rẹ lọ́nà àkójúkú rẹ lọ́nà inú wa bí ọ débi pé tó ti ẹ̀ ọba mú pé apá rẹ̀ yìí máa kan ẹni wá rí lápá ó ti ó ti kó ti gbogbo rẹ̀ lẹ̀ ọba tó mú bò ọba fọ àbọ̀bẹ ọba gun káàkiri gbogbo ara. ó ti yẹ kó máa ṣe kíkà fún ó ti gbọ́n ṣe pẹ́yìn a tún máa pa òkú ẹ mọ́ wọ́n ti bókù ìwọ́n kọ́lọ́ paná àbò ìgbàgbọ́ tó ní tó kú ni ọba gún rárá pé ọmọ àkẹ́ wọn náà ọ̀gbìn gún rárá. ìtọ́ dánwò yẹn ní ẹ̀ṣẹ̀ ló ṣe ọ̀gbọ́ o ti ní lànà torí ti máa ń bẹ láyé náà ní ìnira jẹjẹ bó ṣe ti kú yẹn náà kẹ́ni ìnira olùbámi yìí àmọ́ ṣé ọwọ́ rẹ̀ tọ́ ọ kán ṣáájú ẹ̀sẹ̀ padà lọ́wọ́ rẹ̀. ọwọ́ òkú tọ́ fún ànígbẹ̀sán òkú o ní àdìsí ya wa ọ̀hún sálámà fi yàn pé níbi ẹ̀sẹ̀ ní òkè ẹ̀sẹ̀ níbi ìgbẹ̀sán ó ní sandíyà àmẹ́lẹ́sẹ̀ ni ọ ẹ̀gbọ́ yìí lábẹ́ òkú wo là ń sọ gan irú òkú wo lèyàn lè fara ní lẹ́yìn ikú rẹ̀. tí ó dẹ lẹ́sẹ̀ òun náà ni òkú tó bá wà màásùm tó bá ti kí ni òkú mùsùlùmí tó bá ṣe bẹ́ẹ̀ fún ẹlẹ́sẹ̀ ni ọ. òkú kírísítẹ́n ti ń bẹ lábẹ́ ìjọba mùsùlùmí tí ò síjà láàrin wa tá a jagun ó ti yé èèwọ̀ ni kó o ṣe é bẹ̀ mo rò àmọ́ tó bá jẹ́ pé òkú gèpèrí ni táàjọ ń jagun ogun wa tán ẹ̀wọ̀n bọ́ọ̀kù rẹ̀ lẹ́lẹ̀ láì sí pé ẹ̀kàn fẹ́ fi ṣèbàjẹ́ ẹ̀kàn fẹ́ fi bí àwọn gèpèrí yẹn nínú alẹ́ fẹ́ fi bí wọn nínú ni kò ní èdè ẹ̀ ti pa ẹ̀ ti pa rán àmọ́ ẹ̀ka ní ìdìkàtà láàrẹ̀ ẹni tó etí rẹ̀ yìí ó lè wúlò fún mùsùlùmí ó ti ẹ wá gé etí rẹ̀ yìí lè ti kẹ́ni ẹni kọ́wọ́n bá wọn létí kọ́mọ létí monday wọ́n gbé sí monday sá ní sí eré abdulrahim tó ti kò sí tó burú bẹ́ẹ̀ torí pé mùsùlùmí ọ̀ rẹ̀spẹ̀tì gèfèrè tó gbẹ́ ogun ti mùsùlùmí ògbẹ́ rẹ̀ yìí nínú ẹ̀kọ́ látara hadith yìí òun ni pé a ti mọ̀ pẹ́sẹ̀ ń bẹ́ ń bi pé kárùn ogun mùsùlùmí nìsín àbí eléyìí ni wọn sọ fún ọ̀ràn yẹn gbogbo ẹni tí ń wẹ òkú láyé ń ṣe kí ni tí ń wẹ òkú mùsùlùmí láyé kó rí i pé gbogbo ń tó wọn bá ṣe kó kú ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọọba àwádìí lẹ́sẹ̀ látara rẹ̀ tọba fẹ́ bọ́sọ fún bọ́sọ fún gẹ́gẹ́ bí kọ́ wà láyé mọ́rùn kúkú ti jókòó náà kọ́ bọ́sọ bó ṣe rí torí pé bó ṣe wà yìí ó rí pípa mi tí àwọn fẹ́ bọ́sọ lára ọmọ rẹ̀ tó bá gidi bọ́ aṣọ yóò ní ọmọ yẹn láàbí òní nílá ó sáré bọ́ ni ọkọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lára rẹ̀ tí ọba rọrùn láti raṣọ yẹn bọ́ kọ́dà tó bá yẹ pásọ yẹn olówó rẹ bí ẹni tó bá máa ń ní ìdìsí pé kẹ́ ẹ ya aṣọ yẹn aṣọ yẹn lẹ́yà o ẹ̀ ní fara ní òkú yẹn o kẹ́ wàá máa rọ lápá kó lè bá ara sọ bọ́ nítorí ogún tẹ̀yìn fẹ́ jẹ ẹ̀sìn òkú aṣọ yìí wọ́n bàbá gbé lọ́jà lásán náà bó ṣe ti dà lókun yẹn lásán two hundred thousand rẹ̀ já ẹ mọ̀ sí bẹ́ẹ̀ o ẹ yá ìdí asọ̀rọ̀ ẹ máa ń la ẹ̀. tẹ́ ẹ bá gbé ìjòkó everybody sì clear kásìrò àgùnmẹ̀lùmọ́ yìí kàkásìrò yìí àyà káwọn ogun èkó nígbà tó ti kú ní ẹlẹgbẹ́ pé ẹ̀rùn bí ìgbà tí ń bẹ láàyè náà ní ọ̀nà orí nira. ọpẹ́ wẹ òkú a wà lásìkò òtútù òtútù wọn kẹ ọwọ́ á ní kí wọ́n gbómi blọọkù wá kẹ́ fi wẹ̀sẹ̀ bókú ti kú náà má sì bẹ́ẹ̀ o tẹ́ ẹ̀ bá lépo ní sítóòfù yìí ẹ lọ lóná nípa. ẹ ní kókà ẹ ní electric stove ẹ sì ní ìdájọ́ bọ́ìlì omi ẹ lọ rà kẹ bọ́ìlì yẹn tẹ ẹ bá wà lóko ẹ ẹ fi dáná torí pé wọn náà ní o fomi ordinary water wẹ̀ á bèlè tà sí omi tó tutù kò kẹgbọ́ yìí torí pé òkú yẹn náà nìyí kó bá gbọ́ yíra yìí láti sìn sọ fún wa nù. ọwọ́ adébí pé bẹ́ẹ̀ bá fẹ́ gbé ìjòkó ẹgbẹ́ ìjòkó dáadáa ẹfẹ́ tẹnu ẹ̀ rárá tẹ̀ díẹ̀díẹ̀ tẹ bá yí ní àpadà èyí ní àpadà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fẹ́ gbé sínú sàárè ẹgbẹ́ sínú sàárè pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ bá ń gbé lọ sí tẹ́ ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ olùkọ́ àgbọ̀ yíra yìí tẹ́bá dénú sàárè rẹ̀ gan tẹ́bá rí pé sàárè yìí fún ẹ̀gbọ̀rọ̀ bí ó fún mọ́ ẹ̀gbọ̀rọ̀ bí ó bálàsì nínú sàárè yẹn lóbi jẹ́ sí pé níta wá sí òkúta nì látara pa àfẹ́ nílà àràrà mú kankan á fi gáìdì sàárè rẹ̀ tá a bá da yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ obìnrin ṣe kẹ́ni kò ní kan lára bóyá pákó ni pákó tiẹ̀ máa jẹ́ tábà lè lo kankan bí kíni bí blọọ tààtò síbẹ̀ tí ò ní yẹ ó fi ń dàbà nítorí káńbà fi nílà torí pé hadith yìí ni ọjọ́ kan gbòógì táwọn olùmọ́ máa ń lò láti fi sọ fún wa pé a ní láti sọ́ra pẹ̀lú òkú wa láti fi ìnira kan bó ṣe tọ́ àti bó ṣe yẹ àbí bó ṣe lè òkọ́ mọ̀ ó ti bó ṣe lè òkọ́ mọ̀. olùkọ́ni yìí tí òkú kan bá wá kó nì ẹ̀yà béèrè rẹ̀ kábílẹ̀ ìfún tó kú kan bá wá kó nì ẹ wá bá sí ọwọ́ rẹ̀ tó ti gé dànù ẹ ti wá sí tó rọ́wọ́ ọwọ́ yẹn náà ẹ pọn lé ẹ̀kan ní ju sáàtàn o tó bá ti ju sáàtàn ṣe kí ni kò ní lànà ọ̀gbọ́ kò ní lànà àjọwò adébẹ̀ yóò bu ẹran rẹ̀ jẹ́ yóò pa àyàbò ṣe fẹ́ olóko náà débẹ̀ yóò ṣe ni yóò jẹ tiẹ̀ kò ní ṣe báwọn o kọ́dà níbi tó dé ni pé ẹ rárá bẹ́ẹ̀rì rẹ̀ ẹ ṣe ni.

gbogbo ara rẹ̀ wá já kélekèle ọlọ́run ní járe ara yẹn náà ní ẹ kó lọ sójú kan lẹ́ẹ̀kì sí ń tẹ́yẹ kí ẹ ṣe fún ẹ níkàn fi ẹ ṣe rí. ìbéèrè kan wá dé jáde látara ẹlẹ́yìn nípa pé.